eléyìn ọ̀pálá náà lùsúnà tó dá ti máa ta ẹni sọ̀rọ̀ púpọ̀ jù ní bá sọ̀rọ̀ ní ìsẹ́ àwọn ọlọ́dẹ̀ wọ́n ti pẹ̀jọ́ mi sùn wọ́n tẹ́lẹ̀ ẹ̀gbà ah, àwọn ohun ni wọ́n ká ní gbogbo lérí àyàkọ́dẹ̀ ah, mi náà ń bá wà láì mọ̀ bẹ́ni bọ́ rí gbogbo àgbáyé àwọn bá rí dáṣẹ́ máa sọ mo sọ̀rọ̀ kan wọ́n sì kọlù mi Ṣakí mo sọ̀rọ̀ kan wọ́n sì kọlù mi Port Harcourt bí sẹ́mọ̀ ọ̀rọ̀ àyàlọ́ fẹjọ́ mi sọ àbú ọlọ́dẹ̀ kí a ní tó wá sọ mí lónìí àbáṣà ọ̀sìn ẹ̀lẹ́ máa parẹ́ òṣìṣẹ́ nu ẹ̀yà kan lọ. ẹ̀yà kan lọ. wọ́n ní ìgbà ní àwọn iṣẹ́ ìgbà ní ilẹ̀ ìbéèrè yìí ẹni ní kí ni ìmọ̀ràn tí ẹni fún obìnrin ó ti pé ọkọ rẹ̀ ọ̀pára ńlá ọmọ rẹ̀ ní ogúnkùn ṣùgbọ́n mo sì lè lọ ọkọ sì sọ ọgbọ́n sọ ọgbọ́n sí ọgbọ́n kò sì gbọ́ So kí a bá kó papọ̀ mọ́ ìdájọ́ kí ìyẹn wọn fi péjì sí irun ìbáṣe lọ fẹ́ rẹ̀. Ìbéèrè àkọ́kọ́ yìí mi rò pé àbí ìmọ̀ràn àkọ́kọ́ mi rò pé lè jẹ́ onísìnà ìlú ìdáwọ́ ìṣẹ̀lẹ̀ yìí ìwé ìgbéró fún náà. Ẹ̀rí tó bá dáwọn aṣẹ́fẹ̀ tó ti ní kí wọ́n sọ̀rọ̀ lẹ́nu. Wọ́n ní kódà tí a bá ń gbọ́ áwọ̀ nílé ìwé fún náà. Wọ́n jẹ́ olùgbogbo. A lè gbọ́ níbi tí wọ́n wá ń lọ ní orí òkú síra wọn. Ìwé ìpínlẹ̀. Ẹni tá bá rí tó bá ń ṣe ní ilé ìsìn, kì í ṣe oní fún náà ní pé ìmọ̀ lọ lè ń ṣòkò káàkiri ìmọ̀ yọ̀yàn fún lo ìsìláàmù yìí tọ́ káwa ní onísúnnà bá ní ọkọ nínú ṣe wá àti fúnyàwó tí wọ́n lọ ní olóògùn mọ́ wọ́n ti tún ká òògùn mọ́ lọ́wọ́ ìgbésẹ̀ tó kù ní fífọ́n bá àwọn òbí àwọn òbí ìyàwó mẹ́gbà tó ti ṣe ìtọ́jú ẹgbẹ́ lórí ara rẹ̀ tó tó kò dúró kọlọ́bá wò ní ìyàwó rẹ̀ tó ṣàlàyé pé ó ṣe ilé láwọn ìgbà. Òtún bá ti pé kò gbọ́ ìmọ̀ràn tí mi ó fún ọkùnrin rẹ̀ ni pé àwọn àbá tó wá súnmọ́ àwọn àbá tó wá súnmọ́ òun kọlọ́ ní orí pọ́ọ̀tù iṣu yẹn tó pé ìgbésẹ̀ tí mo gbé rèé lẹ́yìn tí tí mo bá sọ̀rọ̀ mo sọ̀rọ̀ fẹ́jọ́ lọ sọ àwọn òbí rẹ̀ kò gbọ́ àáfà tó bá súnmọ́ yẹn yóò fún ọ ní ètò jẹ́ ètò bá yẹ ìgbésẹ̀ tó bá yẹ kí n ṣe jẹjẹ lórí rẹ̀ tó gbé mo gbé mo lè sọ ìyẹn. ìwọ́n ṣe iṣẹ́ kúrò lára rẹ̀ súnmọ́ tó bá fà tó bá súnmọ́ ìpèsè tó ṣẹlẹ̀ lélẹ̀ yìí mùsùlùmọ́ rẹ̀ ti pé wáyá níbi láti wá gbé bákúndé sì kalẹ̀ fún ọ tí ó tó kàn rí kí iṣẹ́ tá a kọ́kọ́ sọ fún ẹni ọpọlọ lè ṣe ná lérí rẹ̀ tó wọ́n mọ̀ wá ní. na ẹlẹ́kìn bíìdì títún bíìdì máa ń yan ní ẹgbà báṣìkò ní pèlú ṣe mo rí pé ọ̀rọ̀ méjì làwọn afáàmọ́ ń sọ lórí rẹ̀ ó bẹ náà wọn fàtó ní pé obìnrin lè to bíìdì náà lẹ́yìn tó bá di ọrùn tán wọ́n ní asàrò àìṣà kan bẹ lórí ọmọ ọ̀rọ̀ àìhá wípé ó máa ń tó nǹkan máa ń rọrùn àwọn ti àwọn ikọ̀ alákọ̀ọ́kọ́ ni. ọ̀rọ̀ èkejì òun ni pé àrọ́ọ̀nù ni tí wọ́n ti bíèdì fún kódà àwọn tí wọ́n ní mọ́tò ti bíèdì fún yẹn wọ́n tún mọ débi pé òwú láti fi iná láti fi ṣe irun lọ́sàn ní bíèdì náà wọ́n jó lórí hadith Ànábì sallallahu alaihi wasallam ń bẹnu sahih Muslim Ibn Abbas ìlọ́gbà hadith yẹn wa ó ní dájára Rasulullah sallallahu alaihi wasallam an tad'a al-mar'atu shay'an bi ra'siha ọlọ́nà yìí jágbe okùnrin ojú níbi tí obìnrin tó fi nǹkan tán ó fi kún irun rẹ̀ lẹ́yìn ìgbà tó bá di tán ìrírí yẹn làwọn àbá dúró pẹ̀lú orí àwọn tó ní pé kó mọ̀ sí tó. Ọlọ́run àlẹ́rú. Òun lẹ́bi àná àdínú wọ àdì. Ìtẹ́lẹ̀ náà ti di nǹkan lọ́run náà ní pípé kó bẹ̀rẹ̀ mọ́ sí ìgbà kan. Bí irun rẹ lásán, ó tó lọ́ṣọ̀. Ó tó ní ọ̀ṣọ́. Ìwọ́n lọ́rùn àìlẹ̀. Àmọ́ kìí ṣe ìjà. Nǹkan wá rí ẹni tó bá ní, ah, ẹ̀yìn, ṣe bíbí ìdí ni kìí ṣe attachment ìlú tó kálukú bá rí tó clear sí ní sílé pẹ̀lọ́run kò ní kó lè fi ọlọ́run ọba rẹ̀ ìpàtúnṣe tí àwọn àbá sí nínú náà ni wọ́n kó ní ọ̀rọ̀ méjèèjì ni wọ́n ní àwọn òkùnrin sọ́dọ̀ wọn níbi. ìbéèrè ní ẹni náà ní ọkọ̀ àwọn àwọn akẹ́kọ̀ọ́ fún àwọn òsì bá sọ ọ̀pọ̀ àwọn ọ̀pọ̀ àwọn tó tó máa fẹ́ náà ní ìdílé ọ̀pọ̀ àwọn tí ìbá ti gbé àwọn bá dáa láàmú ó wà tí ó fẹ́ ti tẹ̀sí pé ìrẹ́ bí kò sì sọ bá wọn. Wọ́n fi àwọn tí ìjọba tó bá wọ̀ lọ́wọ́ sí ìpínlẹ̀ kẹta wọn ní ìpínlẹ̀. Wọ́n ayé àwọn tí wọ́n bá ní ولا تبيعوا أن تحبسوا بيت النساء أن تعدلوا ولو wọ́n ní ọlọ́run bá ní ipa ní òkàtà ìdílé láàárín àwọn ènìyàn àgbọ́dọ̀ bí ìgbìyànjú ara gbọ́dọ̀ bí. àwọn náà lè sáré lọ àwọn náà sọ àwọn náà lè rìn wọn lọ ìgbà tó wà nínú jẹjẹ. Náà alhamdulillah wa salatu wa salamu ala rasulillah wa ba'd. Ilé ìlọ náà ń pọ̀ fún mi. Aláàbí rẹ̀. Kójẹ́ kójẹ́ ti ṣe Abúlé náà bí ìlú wù mí kí wọ́n sọ̀rọ̀ lóṣù. Àwọn àwọn aṣèkù wa ti wọ́n ti kò tẹ̀lé tó jẹ́ kékeré wọn wá gbà àìbéèrè mẹ́ta ni ìwà rántí bẹ́ẹ̀ ti dápọ̀ rẹ̀ ok emotion pé àwọn tẹ̀sẹ̀ lọ́pọ̀ àwọn ilẹ̀ àwọn tí ìwà gbádùn rẹ̀ wọ́n wá yan wọ́n wá ní emotionally. Ìjẹ́rí emotionally ẹ̀dàpọ̀ ìdàpọ̀ ìdàláìlẹ̀ wọ́n tún wá sọ pé ó wá fẹ́ á gbé ẹlẹ́gbẹ̀ẹ́ wá nípa báwọn gbọ́ pa àwọn máa àbí tọ́pínà bọ́ àwọn òkàlẹ̀ ìlàdà. kí a rí ọ̀rọ̀ emotion yẹn lọ́dọ̀ àwọn obìnrin nǹkan ńlá ni nǹkan ńlá ni emotion yẹn ni pé dídádùn náà ti ìdádùn ọkọ èso owó náà nípe ìnáfà wọn. kì í ṣe aṣọ ìyá yìí sọ pé ọkọ òdì ìràpá ìtumọ̀ tó jọ pé wọ́n wí òǹdèṣe kéèyàn ó sì fẹ́ràn síra ẹni kò sí tó ẹ̀rù tí wọ́n ń bà wọ́n rèé èmi ọjà sáàtì orúkọ ẹ̀rù tí ń bà wọ́n ni pé ebi nìkan ń bẹ lọ́wọ́ rẹ ọ̀rọ̀ sí ìpínlẹ̀ jẹ̀jẹ̀ èbí mi ìbá wa dé àwọn wá tún wá lọ rí tí ọmọ pupa tó máa rá mú Igbó olè mi ò wá padà níwádà sí aṣọ táàrùn-ún ẹ̀rù tí ń pàdá yìí. Àkọ́kọ́ ìmọ̀ràn tí ó ń fún obìnrin náà, ìyá olè mi ò kọ̀kọ́ fún máa ẹlọ́gbọ́n ra tàtùá. Kò sí tàtùá sí. Ẹkànlẹ̀kànlẹ̀ gbẹ́rọ̀ polúwa ní jẹ́kọ̀kùnrin ìlú mọ̀ ní àfẹ́ṣọ̀kù. Jẹ́ kí n tóbi lẹ́mìí rẹ̀ ọlọ́run jẹ́ ó lè satisfy ní emotionally gbogbo ọ̀nà téèyàn wa máa ń fi ń fi ìbẹ́ràn sí yàn ọlọ́run ó bá wa dá bí àbá náà sọ́dọ̀ àwọn ìyàwó wọn ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ yìí náà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ọ̀gọ̀rọ̀ àwọn obìnrin tí wọ́n ń kú ní ọkọ tó ń bínú lọ ọ̀rọ̀ emotion náà lọ. Èmi lè ní emotional trauma èmi ò ní emotional kìíní kan mental health gbogbo ẹ̀ ló so mọ́ gbogbo ẹ̀ náà so mọ́ ara wọn náà ẹ dákun ẹ̀yìn ìyá wa ọ̀rọ̀ emotion yìí ẹ bá wà já wa lẹ́gbẹ̀ẹ́ kẹ́ ẹ mọ̀ bí kò ṣe define kò ṣe define kò ṣe ṣàlàyé pé iṣẹ́ ń wí bàbá pé ọkọ̀ tó kó níṣì pé ìyàwó àwọn sọ pé tí àwọn òtí ìgbádùn yín emotionally ọkọ̀ ó bèèrè ní pé gbùdù fún wa ni ṣẹmọ tó wọ́n mọ̀ kà ní àbá ní oúnjẹ sílẹ̀ mo ra sọ tó fún wọn ibi ní ìsanwó súnmù ẹni tí wú yìí nìsí ajọ sùnmọ́júmọ́ yìí ni ó dẹ̀ mi rẹ̀ jọ jẹun láàárọ̀ yìí wá ní wá wí àwọn kìíní yẹn ń gbà ní kò kí ń wà wà ọkọ̀ lè mọ̀ gbọ́n jẹ̀sùn so ó jẹ́ sí tóbi nípa ti gbé ọ̀rọ̀ lọ emotion èmi sábà tó ní understanding kan pé àwọn nìkan náà mọ́ sán wí gbàgbé Owó ah, ṣe ní ìkẹ̀ mọ́ sí ilé kálukú wọn kò lè, ibi mo fẹ́ parí ẹ̀ sí àwọn tó tó rí ìgbàmù pàmù rẹ̀. Ìyá tí ń bèèrè ìbéèrè yìí, ẹ̀fẹ́ jẹ́ kí iṣẹ́ wíjọ ilẹ̀ yìí kò lọ. Torí pé nǹkan yẹn wà define, àìwá kí wà define yẹn, obìnrin máa wá rí ní point yóò wá mọ́ tẹnumọ́ tẹnumọ́ tẹnumọ́ yóò padà rojọ́ fáwọn tọ́mọ́ ń pera wọn ní káúnsẹ́lọ̀ táwọn mọ́ ṣe káúnsẹ́lì fún wọn àwọn kan ní tó bá ti àti bá ti àfẹ́jẹ̀ emotionally yóò lè lọ fa psychological problem from there kẹ́ máa lọ ní problem ẹwà bẹ́ ti ṣe o ọkọ̀ tún lọ depression ó kàn ní kẹ̀ depression ni nígbà tí wọ́n bá ń pè resort jáde pé ẹnà fúnra yín ní ìtàǹfààní láwùjọ pàtàkì jùlọ àwọn sisters àwọn ìyàwó àwọn ọmọ 20 àtàwọn ọmọ early 30 ọjọ́ wọn ìtì ẹ̀tàwọn lẹ́kẹ̀ ìdáyì sí níyẹ̀ fún wọn ni àárín wọn ní gínì ti sàkúlẹ̀ sí ọ̀yà ẹ̀rọ kàwé náà ní nínú orí mẹ́rin ní ìlànà máa wọn ó kàn máa rìn máwọn tán kà náà máa ti dé ìfò lẹ́nu

mo tún wọ́n sọ ẹ̀sìn takọ́bà ẹ̀sìn tàbí ló níbọ̀ ojú ẹ̀sìn takọ́bà ẹ̀sìn tàbí ẹwà sọ́ọ́bà ìfọ́lójú ilé yìí ẹ̀dàkùn ìyá wa tán béèrè béèrè ọlọ́pọ̀tà àbáwà sọ ilẹ̀ tó lórí ọlọ́wọ̀n ní pé yípo ìdí ọkọ̀ ní bákan náà ẹni tẹ́lẹ̀ tó wá fún solution kan ẹlọ pẹ̀lọ ìdí tí mo ṣe ní pé kí ẹlọ ẹjẹ́ ẹgbẹ́ sọ yẹn ọlọ́run lẹ́nu ó làwá sọ ibi tí ó lágbàdá wò ọ̀ndàsáǹdì àmọ́lọ́wọ́ bá yí ọ̀ndàsáǹdì ẹ̀fẹ́ ọlọ́wọ́ tó kù sí. pọ̀káwá ní iṣẹ́ yìí wọ́n sọ wà dìfáì ní àtẹ̀mí máa tẹ̀lé wí o táwọn kan bá ń sọ tí ó wọ̀ wà dìfáì ẹ̀kọ́ wà dìfáì ẹ̀kọ́ ẹ̀kọ́ jáde sáàlì. táwa ní a kò ní bá mi ṣògo yẹ kan bá mi ṣògo. kó dáwọn iṣọ́ọ̀bù sí mi ní ilé gbogbo àwọn ilé ìgbàgbọ́ and then abuse obìnrin ẹ̀ tó ṣáájú ìjọba ọ̀dọ́. Tírú ẹ̀ bá wà. Tírú ẹ̀ bá wá wà ẹ wá sí àbá àsìkò. Ẹ̀yin náà ẹ má wàá gbẹ́wu èmi ẹ̀fẹ́ yàn ẹ má ti wò. Kálẹ́ bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa bẹ́ ẹ̀yẹ bẹ́. Ṣèbá òní ò pè yín mo ti yá ẹ̀yin náà sọ fún pé àbá ẹ̀yẹ á ṣe. Torí ìgbẹ́ ẹ̀dọ́ obìnrin máa ń rògbà mi ni pé wọ́n sí mi láṣọ òun. Ṣé wọn náà invite yẹn? Ẹ ìwọ invite yẹn tí ò bá wá dáhùn Ah, ah, ó ti ń depression gbogbo náà dápọ̀ yìí ẹ̀dá kò ẹ̀dá dáadáa trauma àwọn èbó ní calculate nísìnyí gbogbo àwọn tó ti kú ònílé tàà rí o èyí tí kálùkù wọn rò àà ah, fojú ẹ̀ndarí sílẹ̀ o àà ní òsí ẹ jẹ́ kí gbogbo wa ká come back to our text ọlọ́wọ́ tó ní ká ní ìwájú. ilé ẹ̀kejì ọ̀rọ̀ wà láti tẹ́sẹ̀ sí ọgbẹ́ ìtàlẹ̀ ìgbé lọ. Ọ̀nà mú ayà kan wá pé ọlọ́wọ̀ bá sọ pé wà láti tẹ́sẹ̀ sí ọrún àtàdì ló pé nà nìta wà lọ́wọ́ àrọ́sọ̀. Àlàyé ayà kan náà dàgbé lọ́gbẹ̀rẹ̀ wọn ní kí ìtumọ̀ ayà ó ti jáde lọ lẹ́gbẹ̀rẹ̀ ọlọ́run lẹ́jọ́ ọkùnrin kò sí bẹ́ẹ̀ tí lè ṣojú kòkòrò fẹ́ẹ̀rẹ́ ṣe déédé ẹ̀ẹ̀mí èyí tó ti ṣe. lára déédé tẹ̀lé èyí ṣe ṣe ẹ̀ẹ̀lẹ́ nífẹ̀ẹ́ obìnrin méjì bákàtà ìbọ̀ṣẹ̀. jẹ́nàbà tẹ́ máa wẹ̀ lọ́dọ̀ ara wọn kò ní máa lọ bákan náà. mo wí lẹ́sàn pé ẹ lè dọ́gbẹ́ lómi ẹ̀wọ̀ jẹ́nàbà lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ in twenty four hours ẹ̀ẹ̀mẹ́ta ni. ọwọ́ bẹ̀rẹ̀ náà ni wọ́n sábà nígbà wọn náà lóòótọ́ lẹ́yìn ọdún kan tó mẹ́ta ló padà sí jẹ́nẹ́bà ẹ̀kan lójúmọ́ ní ó padà ní ẹ sì gbéyàwó mi sílé jẹ́nẹ́bà yín jẹ́ máa ń wẹ ẹ̀kan lóṣù rẹ̀ gbogbo rúbẹ̀ yẹn kò sí bọ́kùnrin ṣe lè fẹ́ ṣe ẹ̀ lè rí báláǹsì rẹ̀ lọ́nà ìgbà láti sọ́lẹ̀ pé àwọn déédé kan bẹ lọ́nà òun ìdàbò wá lọ́rùn ara rú ẹ̀ sí ọlọ́mọdé àgbẹ̀rẹ̀ kọ̀ọ̀kan àsìkò fọ́nlọ́ọ̀ta Ẹ̀hẹ́ mọ̀ wùlẹ̀ sámọ́ rà gẹ́gẹ́. Wọ́n a mọ́ sí ìwọ̀n fún ìwọ̀n Ilé ẹnu fún wọn. Ẹni náà ní ìdí àtúnṣe nígbà tó tó wà nínú oyún, oyún tó wà nínú yín tí a tún wá lè fi ìpìlẹ̀ ní sáìmì rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, wọ́n ní ọkùnrin ní ìpìlẹ̀ ẹlẹ́ẹ̀kejì, wọ́n náà mọ̀ àwọn ò agbára láti fẹ́ ìyàwó méjì pẹ̀lú bí owó fún wọn ní ọwọ́ àwọn. tó ṣùgbọ́n ìyàwó àkọ́kọ́ táwọn ní ní kò ní ara pé bí àwọn bá rẹ̀ pọ̀ púpọ̀ tó àwọn sì ní bàbá sí ìlú nípa àwọn àwọn ìlágbára àti fẹ́ ìyàwó méjì nínú ìlú nípa ìlú. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد ọbaamu gbege máa sọ̀rọ̀ àwọn tí ó gbege kí n sọ ní àyè ní ọpẹ́ àti àdúrà fún àwọn pàtàkì ìjọba àwọn gbege àwọn ìjọ ìdí wọn fà sún náà kí ọlá ọgbọ́n ló ní nígbà bí ìbátí nàgá nílẹ̀ Yorùbá wọn bá tó dáyé bàtà àdáyé tá à ń gbọ́ igbó tá à tó ń jàǹfààní lára wọn ti sọ yìí nínú wọn làwọn àfọwọ́ àtẹwọ́ ń kájọ lọ́nà tó wá. àwọn mọ̀sáyé kò wá sí wọn ò sí nígbà yìí ọlọ́run bá àdá kan ọ̀gbìn ọ́ pé kí á jàǹfààní wọn pẹ́. ẹni tó wà lórí ara láàrin wọn bá wọn lọ́nà àti àwùjọ ìwà ní. ìgbẹ́ ní gẹ́gẹ́ bí ìdálẹ́sà títí fún àwọn màsáyé tó máa wà nígbà yẹn ẹ̀rẹ́ láti orí láti apá ọdún òfin ọ̀gá tó àjẹ̀kú iṣẹ́ fáàbí tí ó kọ́ wa gbóhùn ọ̀gá yìí kàfà ìjà yé náà gbà kí ó jẹ́ ká jọ ọ̀gá orí dáadáa. láti gbà aláàbí tó rẹ́ látàkùn nípa àwọn ètò ìpínlẹ̀ ayé àtúntà ti pàdé kan náà àbá wa tí àwọn kẹ̀kẹ́ tí ó jẹ́ lọ jẹ́gbọ̀ tó jẹ́ kí ìyá ní ìdí ẹ̀lòmíì sílẹ̀ tẹ́lẹ̀ tó bá wá pàdé ẹ̀nìkan ní ìtòyí ní àwọn tí mo lóyọ̀ wá lé fún nítorí wọn kàn pàdé àwọn ṣẹ́kọ̀ọ́ wa aláàánú ká pàdé ládùúgbò àjàjà fúnra ní ọba yẹn lọ fún un pé a ah, wọ̀ àkọ́kọ́ mẹ́kọ̀ọ́ ọjà tó jùlọ lọ lápá àtàlẹ́kọ̀ọ́ dáadáa fún wọn lọ́wọ́ fún bí ìlú náà fún àjẹ tó gbà bí a wọ́n lọ́wọ́ fún un. ṣé kò wá àlùwá lè dà ṣe àìkọ́tà ìfowó ọ̀rọ̀ àbúlé lọ́wọ́ àtàlẹ́kọ̀ọ́ dáadáa wọn wọ́n dá púpọ̀ náà bá sí àtàrà àwọn ọmọ tí wọ́n ah, wọ̀ wọ́n jẹ́ wọ́n ń wọ̀ ìfẹ́ ah, náà oṣù táwọn míì síwájú ọ̀rọ̀ àti àbíọ́ fún àfẹ́rẹ́kọ̀ dáadáa wọn máa ń fàgbọ́n náà wọ́n ti fọ́n bàtà dáadáa púpọ̀ lọ́dọ̀ wa. ṣé mo wà nípaàbò tí à ń gbàlejò wọn ṣé mo nípaàbò ṣé ẹ̀ka kí ìbàdàn tó tòbi ìgbani wọn ní àgbo dáhàwà nínú tí a máa fi di lọ́rẹ̀ wọn ní àgbéjìmá tó pọ̀. Hekima yìí nínú pé èèyàn bùkátà sí kọ́kọ́ ni o. Bàbá mi, ní àbá tó yóò fi kọ́ hekima. Ìgbọ̀gbẹ́ wá yàtọ̀ tó tó ní ìgbà wa ni. Ẹyin máa ń lọ wá fún ọjà ní ọkọ̀ wa ni. Ọlọ́run tọ́lọ́run bá ń tó papọ̀ bẹ́ẹ̀. Àwọn àbá wọn ní sínú ni ó túmọ̀ Ìgbàwọ̀ ọ̀yọ́ ìtumọ̀ ṣẹ́kìmọ̀ lánàá ló lọ́wọ́ ní àpò ìrẹ̀lẹ̀. Ìyá bùkátà. Nínú àwọn tí a máa ń jàǹfà nínú ìtọ́wọ̀kálẹ̀ wọn, nínú òye wọn gbogbo ẹ̀, ọ̀la ìwọ̀n jẹ́ gbogbo ẹ̀. Ìgbà ìdàpọ̀ náà ní wo, ṣé ìgbàgbọ́ wàá ìmájì. Ṣé kò wá àlùfáà gbòdì, àbòlẹ̀ ẹ̀ ṣe é bùkátà. Gbogbo àwọn ṣáyé tó náà bá pọ̀ tí ó kún àwọn bàbá wa ọlọ́jẹ́ wọ́n fẹ́rẹ̀ ní pọ̀ ọlọ́run àbí ọ́ gbogbo àwọn títà tó fẹ́ láwùjọ wa tó ń ja àlàdà ọ̀pọ̀ ìtàn ṣùgbọ́n láàrin àwọn olólùfẹ́ tí ń mú kí àwọn àbúkọ́ àti wọ́n sọ́ra ara wọn lẹ́sìn máa kó rẹra wọn lọ́nà ìtẹ́kọ̀ọ́ lẹ́gbẹ̀ẹ́ àbí tí ń mú kí ọmọ ẹgbẹ́ máa yájú pàtàkì èyí tó ń bójú mu ọ̀fẹ́ ọ̀yá yìí mu ọ̀fẹ́ alájàgbé mu ọ̀fẹ́ màtá àkọ́jà ọ̀fẹ́ mu. àbí kí n mú káwọn ọlọ́mọ tó kọ́mọ́ sí yàtọ̀ láàrin ọgbẹ́jọ́ àtàǹtà ọlọ́mọ akánlẹ̀. àwọn akẹ́wọ̀n yìí ló ń tàbùkù súnà ọ̀ ń tàbùkù àwọn tí wọ́n kó sílẹ̀ súnà tó ń tàbùkù ṣùgbọ́n la pé wọ́n máa fi súnà náà pè wá tó wà ní òṣèlú máa kábùkù dáhùn àfọ wa dáadáa láwùjọ láti bẹ dápẹ ìjọ ó sọ̀rọ̀ yẹn pé òun bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn tí wọn sọ ìlú náà náà àwọn àfọ wa dáadáa òfin kò ní kọjú ìdàgbà tó ti bẹ̀rẹ̀ wọn. ó dà ìgbà tí ó ti pé kìnìkan kìnìkan lọ́wọ́ bẹ̀rẹ̀ àti ìfẹ́ni àti ìfẹ́ ìlú òkè sílẹ̀. nínú ẹni tí wọ́n wá tó ìpín ìdílé tàbí wọ́n jẹ́ kẹ́ńbẹ́. nínú ọ̀rọ̀ tó wá sọ ọjọ́ kàtà jọ ń sọ̀rọ̀ pé ìṣẹ̀tẹ̀bù tí ó yẹ kákẹ́ fún mójútó dáwà sí nàkà máa gbogbo rẹ̀ dáadáa tó títà mi lọ́yẹ ká máa bá a pọ̀lú síra wa. àṣà and art ìdúrà wọ́n wá mú kàkẹ́ wa nàbí wọ́n ná kíkọ méjì kan tá a mọ̀ ló ń bíjà tó ń gbajúmọ̀ láwùjọ wa tí wọ́n ń wọ́n bíjà àga wọ́n wá kọ́ fi ṣera wọn nítorí ó yẹ kí àwa láǹfààní ẹ̀ka fún máa tọ́jú àti àwa náà wá ń bẹ̀rẹ̀ wá náà fà lọ́wọ́ àpòlọ lápò. wọ́n ní nàìjíríà ìjọba ní ìta tàbí dájú àlọ́fà ní ìta láàbọ̀ lọ́wọ́ àpòlọ bá wa sí gbogbo àwọn tábàṣìkò náà fún ìta àti àlejò. bóyá pẹ̀lú ọlọ́sọ̀ọ̀sì ni bóyá ìṣubúra ni ọ̀yà tí ìgbìmọ̀ àyà tí wàá gbọ́ gbogbo pálí kan máa ṣe èyí lọ́wọ́ pẹ̀lú tó bá ti kílẹ̀ sí fún wa jẹ́ kó lè wọlé ẹ̀ tí ọ̀rọ̀ bá ti kílẹ̀ sí lọ́wọ́ jẹ́ mo fẹ́. Ah, ọlọ́run bá gbọ́ lákàlẹ́ fún sọ ìjọba kò bá wa fún wọn lọ sọ́nà tó gbó lọ́jọ́ wọn tó wa fún wọn lọ́wọ́ ní àwùjọ àgbẹ̀. àìlọ́pọ̀ ó wá jàǹbá nígbà yìí mi ò nínú ipò ẹ tó sọ̀rọ̀ sí ìrọ̀jọ́ mi àti bó ti ẹ̀dá pọ̀ láti lọ sábà mo wá jàǹbá ni mo wá kẹ́kọ̀ọ́ fún ẹ̀kọ́ mo wá kọ́ òye fún òye mo wá kọ́ ìgbà fún ìgbà nígbà àwọn mọ̀sáyì tó kò ní wùdí kí wà lára àwọn tó ọgbà dáhùn bí ẹ ìdí mo sọ yẹ dápọ̀ láti lẹ́gbẹ̀ ìṣúra tó ti bọ̀ ọ̀rọ̀ ìṣúra ìṣúra wà. Àìjẹ àwọn ìṣúra òkèèrè kan ká ọdún ìṣòro àwọn ọmọ ìṣúra ìṣúra ìṣúra ìṣúra ìṣúra ìṣúra alhamdulilah wa salatu wa salam ala rasulillah ah, a máa kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn àwọn afẹ́rẹ́sì náà ni tí àwọn àṣàyè kan ti máa ń ṣe náà kò tẹ́ pé àwọn àbúrò ẹbí rẹ̀ ni àmọ́ wọ́n ti kọ́ àwọn tọ́lábà ní ẹ̀kọ́ nù òun wo hálùkọ̀ kan máa ṣe kó nínú àǹkátẹ́lẹ̀ sí i. Sheikh Ibrahim ọ̀fún méjì náà àfà àti wa ẹ̀gbọ́n mi kọ́dà máa ń jẹun ní gbọ̀nà ń pè wọ́n wà ní. àwọn ajókòó àwọn agbó Sheikh Suleiman pẹ̀lú confidence ní yàn dùn ẹ̀gbọ́n mi Sheikh Suleiman náà wọ́n kó wọn fókọ̀ sí ọdí pé yàn kọ́ ọmọ ní ẹ̀kọ́ àfà lè ilé yìí láyè

ǹjẹ́ a lè tó ìpìlẹ̀ níbi òyò ìbéèrè mọ́yà lágbára pọ̀ sí ẹni tí wọ́n kọ̀ ní abẹ́ni tó lóyún àlè abẹ́ni tó kọ̀ rẹ̀ ti kú ẹ̀gbọ́n mi kò tí parí ìdà ni láti wá fẹ́fẹ́ ẹ̀gbọ́n mi ó mi gbọ́dọ̀ parí ìdà náà nínú àǹfààní ìdà ní kásìmẹ̀ gbọ́dọ̀ gíní olóyún ìdà rò sí ilẹ̀ parí ọ̀n tí ó ṣe gíní yóò bí máa nítorí náà kò rí màálù kankan nìkan àwọn orí kíni kò rí bí àyè tí ó dí òkú sí tẹ́lẹ̀ náà àkọ́kọ́ nù ọ́dá ọkọ tó fún lóyún náà ló fẹ́fẹ́ kìí sọ ọkọ ẹ̀gẹ́ kìí sọ ọkẹ àwọn náà ló fún lóyún òun ló ní ìhun kọ́ lónìí o pàtì yẹn o bọ́ ọba kí obìnrin mọ́lẹ̀ tó fi wá fún lóyún ọmọ orin tọmọ rẹ o wọ́n ní àtìrìbùtì ẹ̀ papọ̀ mọ́ kọ́dà wọ́n ní pé pẹ̀lú ẹ̀ wọ́n mọ̀ pé pẹ̀lú ìyá yẹn ni láti máa rí pé ọmọ ṣàfihàn ọmọ mọ̀kínní kan ọmọ zainabu bóun zainabu bóun zainabu ìyá náà mọ̀ fi pè ọ̀dọ̀ àwọn ṣàfihàn tó lágbára gan ọlọ́mọ àlè ẹ̀gbọ́n mi bàbá rẹ̀ lè fẹ́ àńtọ́ni sókè sókè lóun ló bí náà olóòní lútúbà àwọn olóòní lútúbà mọ̀lìkí àtúbà àwọn àfà olóòní àní ó lè fẹ́ nítorí náà kò lè kò bá mú o àní ọgbọ́n máa lé o <laughs> ẹgẹ́ bí wọ́n ni mọ́kà tó sọ nípa mọ̀bálágà wọn ṣàfẹ́yà ni nítorí náà oyún ló wà nínú yàn ẹ̀rẹ́ ìṣúlẹ̀ èdè kọ́dà bó jẹ́ wípé ìwọ ló fún ẹni olóyún àmì aboyún sì náà ò lè so ìdí kọ́dà nínú ìdájọ́ síkìwù ni pé ẹ̀ tún lè tẹ́ra yín mọ́ ní mọ́tàbí alẹ́lùmọ̀mí níbi àdísì pẹ̀lẹ́gbẹ̀ àwọn tí wọ́n ti gínú wọ́n yùfọ́ rọ́mọ́ bẹ̀yì náà wọ́n máa wọ́n tún wọ́n ká wọ́n lè fẹ́ra wọn mọ́ mọ̀ní sáàjẹ̀lẹ̀ ṣe ẹn kọ́bùlẹ̀ àwánihì rúkíbá bí ṣẹ̀rìmánì nígbàtà jọ lè sinà òun ẹ̀ fẹ́ra yín mọ́ ìtajọ́ tó mú nìyẹn sọ́ọ̀rì olè bá lẹ̀ ń so igi bẹ́ẹ̀ bá so igi àtàfà tó so ìrìn ọlọ́ọ̀lẹ́ ń fà o irú ìjì báwọn gbọ́dọ̀ jòkó sí bàbá bàgàjì ọkàn yín báwọn gbogbo ìkìtà bá ti so tí ẹ̀ka bá lóyún wọn àgbọ́dọ̀ so ìmáàmù tó bá so ibẹ̀ ẹ̀túlá ìlérí ẹ̀ ìdájọ́ ẹ̀sẹ̀ ni ṣọ́tẹ̀ jẹ́ ẹ̀rọ ọkọ tí kò lágbára ìyàwó kejì ìyàwó sì lágbára púpọ̀ tọ́ ọkọ tí kò lágbára ìyàwó kejì ẹjọ́ sì wá lè kò sí wọn àwàgbà lámọ́ àríwọ̀n lágbára ẹ̀ má ẹ́ ìsìlámù tó wálẹ̀ o ẹgbọ́n mi ìsìláàmù tó wà lẹ́ òfin lágbára mọ́ ní ẹgbọ́n fa ìmìsáàkù bí máa rúfin áwókíní sáàrùn lágbára láti mọ bọ́ ìmìlẹ́jì ìdí ìfẹ́ lára mi ìyìn sí gbọ́dọ̀ nífẹ̀ẹ́ rẹ Ẹ̀rọ àjẹjẹ́ dìbò. Ẹ̀rọ àjẹjẹ́ fún alága ṣe. না না না না mojo ko bai e ma ndo kana afa to e ba ngbe ba e mo tu pari e ya ko ma Take it, take it, educate, educate. All right, take it, take it. Yes. Take it, yeah, bro. Afar, afar, take it, take it. Educate. أنا بشير Ah, alhamdulillah ìjòkó ìjòkó dáadáa gbogbo orílẹ̀ àwọn àfáà gbogbo ọmọ wa ní ìjòkó mo ń sọ kéré kan ní ìrọ̀lẹ́ ànábi halkọ̀ yí pé sáábé kan ọlọ́run jẹ rántí pẹ̀lú sáábé kan jọ wá wà ń jòkó àwọn ń sọ̀rọ̀ mi ní àsáyé lọ́wọ́ àwọn pé tó o sì gbọ́ kí lọ́dọ̀ ànábi ẹ̀kọ́ ni o àánú mo gbọ́ òun ní pé táfà àbáṣẹ ẹ̀fẹ́ sọ̀sọ́kú sọ àfáà mi ò ti kéré wọ́n fa ń ni wọ́n fẹ́ gbé òun náà wo ẹni tí mo sọ sí àdísì

lérí ìmọ̀ pàkẹ́jẹ́ lérí ní park káwọn ilé ìbá wà wà lọ ìlú ó tún dájú báyìí lọ wàlá ìmọ̀ káàrí àyàlẹ̀ ìyàlẹ̀ káàrí ìwà jami'a islamiyya èyí ń bá jami'a islamiyya tó ń tó mọ́ mọ́ rìsálà jami'a islamiyya rìsálà ilẹ̀ ń pàṣì yìí náà ọlọ́run sí dáadáa fún ṣéka bìlẹ̀ ní jùmọ́ ní sí mọ́ ń káwọn láfáwọn ọ̀rọ̀ mi dá àwọn ọmọ àfáà yìí náà wọ́n ṣe báyìí àlọ́bẹ̀ ń já pẹ̀lú kì í ṣe kọ́ asánádí ọlọ́ọ̀bá sọ yín o ọlọ́ọ̀bá mójútó yín o àbúrò ní ṣe yín kọ́dà lẹ́yìn ọ̀tàn mọ́ lọ́sí lánàá ẹ̀gá àtọ́gbọ́n ṣe sáré lò sílẹ̀ ẹ máa bọ̀ wáyé rédíò <laughs> ọ̀dà nígbà tí wọ́n ti tíráàbù èmi ò lè máa tíráàbù ẹ̀gbọ́n mi nígbà táwọn bá ti wá tíráàbù ẹ̀jẹ̀ mi ọba mú lé dúró ọlọ́ọ̀bá sọ ní o èmi ò mú lé dúró ọlọ́ọ̀bá sọ ní o ṣékù wa jẹ̀rí ìtàbóbákì ọlọ́ọ̀bá fún lálàáfíà ẹ̀dá ti má gbàgbé àfà níbi àdúrà kì í wá sàdúrà ìlú àbámọ́ ọgbọ́ ìlú yóò ní àbá lè lówó náà fi ṣe àmówó tí wọ́n pláàni fún nínú ẹ̀dá àwùjọ mùsùlùmí àbá ìsáwẹ̀ kámọ́kùnrin ọlọ́run mọ́lẹ̀ àwùjọ súnà àbá ìsáwẹ̀ kọ́dà àwọn ọmọ kéwì ọmọ àbá àjẹ́kẹ́ àwọn ọ̀lọ́sẹ̀ rí kí ní àbá àbá sí wọ́n mọ̀ pọ̀ ní gbogbo ọ̀rí záàdì ní kàlẹ́dà yìí níbi sí irú àwọn afá báyọ̀ lápá pẹ̀lú ní ọlọ́run bá wọn sọ ní ìhàbùkún ìyàbùkún ọ̀sọ̀rọ̀ nípa sí àbálọ̀ ọkọ tí tí ó lágbára ìyàwó nǹkan fún ìyàwó ẹ o ti gbọdọ̀ nífẹ̀ẹ́ ìyàwó fúra rẹ lọ bìkan bá ló nífẹ̀ẹ́ tí a ṣẹ̀ṣẹ̀ wá kọ̀ wáyé ní bẹ̀rẹ̀ ní tó sì lágbára ọmọdà bọ́ọ̀lù títì náà ah, ọ̀nà ṣẹ̀ríà

mo tẹ́kẹ́ ni mo yọ̀nda rẹ̀ yáwá kí ní fèrè fàúdá fẹ́ tùsùlá máa rí ẹ̀yà bá láti gbà rẹ̀ ṣẹ̀gbọ́ yìí ọ̀tọ̀fà nẹ́bí anẹ́bí tó róhun tèmi mo bò yàwá iṣẹ́ àpapọ̀ gẹ́bẹ̀ náà because anẹ́bí ò lè wọlé kọ tàdímá fàúdá má ó ni ó ti gbọ́ yẹ́bẹ̀ anẹ́bí òórùn tèmi mo tẹ́kẹ́ ni mo bò yàwá iṣẹ́ anẹ́bí ni ìlànà fún ìyàwó rẹ̀ ọmọ mi rẹ̀ ìlágbá rẹ̀ dákùn kọ́ máa lọ àbójì máa dó káwọn ọmọ rẹ̀ máa bọ́ ìmọ̀ òye máa bọ́ mọ́rù òṣìlá ìdílé wọ́n bọ́ ń ka ara àbáṣíyàn náà gbìyànjú àwọn àfáàtàlù ní sọ gbìyànjú wáyé pé ten thousand lórí gbìyànjú kó oníkẹ́ ni twenty thousand irú ẹni bẹ́ẹ̀ ṣùgbọ́n tó ti dáadáa sí ọ̀gbọ́n kò ta ara alàfáàtì ìkáwá sọ yóò gbèdé má tó àdìẹ o wọ́n gbọ́n mi àfáà rẹ̀ yóò sọ ibo má ṣe pẹ̀lú rẹ̀ o. ọ̀gá dókítà tí wàá sọ báyìí

ẹ̀rọ bínú ẹwà àbáwọn ẹ̀yọ̀kọ̀ rẹ̀ so lẹ́yìn náà ni àwọn ọmọ ṣẹ́gun àgùtúbí so àwọn wá ní ìbéèrè mi sí fún àwọn táwọn ti sí ìgbìyànjú ẹgbẹ́ láti lọ báyìí. àìbílẹ̀ ní ìgbà tẹ́ àwọn ṣẹ́gun àgùtúbí àwọn sọ̀rọ̀ lọ́wọ́ wọ́n ní ọkùnrin tí ó fẹ́ yàwó kó dúdọ̀ wà financially buoyant ẹ̀rọ nǹkan bí. wọ́n ní tí ẹ̀bá ti wá wọ́n ní sẹ́yìn wá lè fi ọmọ bíbí náà lẹ́ torí pé yọ́wọ́ financially bóyá bóyá ìgbà tó ti tó lọ́wọ́ lè yí o tí mo rí ọmọ bíbí lẹ́ ìgbà tó ti lé owó bí ní wà ní oṣù ní ẹ̀rí ti fẹ́ ìyàwó tẹ́lẹ̀ náà nígbà tó ti tó lọ́wọ́ ní wáyé tí mo rí ọ̀pọ̀ ọmọ kì àlà sí níbẹ̀ yẹn tó ẹlẹ́kìjọ wa ní ìjẹ́ ọkùnrin pé ó lè sọ fún ọkọ̀ ìyàwó ti ìgbé tó ẹgbẹ́ ìyàwó àkọ́kọ́ kì sí bí ọkùnrin ìrọ̀sílẹ̀. الحمد لله Àkọ́kọ́ náà, èyí ò dé tó fẹ́ sọ kankan ní ààyè wípé àwọn àfáà àgbà ni wọ́n bẹ ní ìtòkó kò sí kí ó yẹ gbogbo àwa tí a jẹ́ ní ọgbọ́n tí báyìí kò sí àgbègbọ́ ọ̀rọ̀ lọ. àǹdí ọ̀la sùkárù ọ̀tà ẹ̀rá kí ọlọ́ba aláfọwọ́ àgbò ní ẹ̀mí. kò sí kí ó máa ń bà ẹ̀mí lẹ́rù jù ju tí àwọn àbá àwọn lọ pẹ̀lú fún títán tó máa bá wọn. kódà nígbà tí a gbọ́ ti àtúntò àbúgbà pẹ̀lú ẹ̀rọ bá wọ́n bá ẹ̀rọ bá yàrìmà ìlú ìṣẹ̀lẹ̀ títẹ̀ jẹ́ ọ̀rẹ́ tí wà ní ẹwù pa gbogbo wa ó wá níbi tí ẹgbùgbà ọ̀la ìrẹ́rìn ìgbẹ́ àwọn aláyé tí lọ sí ibi láti wá sí àmì ọlọ́sùn àwọn tààlà tó bá wà gùn lẹ́nu o ó bá gùn lẹ́nu o ọ̀la ìtì kan nínú wọn bá wọ́n ní ìpìlẹ̀ṣì wọn máa bóò ni ó ṣe ní tẹ́mi lọ́pàá lọ́dọ̀ bá gún bóò ni ó ṣe ní tẹ́mi agbóhùn bàbá lọ́dọ̀ bá gún bóò ni ó ṣe ní tẹ́mi tó bá tó pàtà bá gún àtàwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn mọ̀sáì fún ọmọ ẹni tó kọrin tálọ́fẹ́ mi tálọ́fẹ́ ń pè fún ní sáyẹn ní ìdí ọ̀pọ̀lọpọ̀ wa táwa tí wọ́n bá lè yí sáàlìdá gbogbo ìrúta pé àwọn alábẹ́ ẹni champion ni kò ní wúlò fáwọn ọ̀dọ́ kò ní wúlò fáwọn ọ̀dọ́ ọ̀gá fún mọ́tì ní ìpínlẹ̀ o ìyẹn làwọn tó gbádùn والله يقول ما تجد ويقول بارك الله فيكم أم يلوم الله سبحانه وتعالى هو تيقوم ومتايف فتنجلو أعطاوا شما جاء لكراتي الأرث أشوف لكن الكتب صلى الله عليه وسلم so we will move on أشوف الكتب البطاطا في وين يجعل ذلك Eh, mi náà ti dábò náà wí. Ẹ ti wọ́n ṣàdúrà ìbéèrè ti ẹ̀dá Ìṣẹ́ ń gbà láti lè náwó mọ́. Tó ní owó láti lè náwó Ẹ̀ṣẹ́ ìyẹn ní òun òbí màmá, ó wá dá ọmọ dúró nítorí pé kò sí owó ní ọwọ́ rẹ̀ mọ́. Ṣé wọ́n ti pé ká gbogbo àti ìṣọ́? Torí wọ́n ní ká ní ọ̀nà tá ń gbà rí owó wà lọ́wọ́ wa, ká tó fẹ́ ìyàwó fẹ́lẹ̀ náà. Ẹlẹ́kẹ̀ẹ́sì, ẹ̀ẹ̀ẹ̀ bọ́kùnrin ló bí ìyàwó wọn àkọ́kọ́ òbí ọkùnrin, bí wọ́n ní ilé ìfẹ́ ìyàwó ẹlẹ́kẹ̀ẹ́sì. الحمد لله رب العالمين والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين. أكمل اليوم أخواتي وأبي وجدتي يقول شيخ الوكيل الكبير رحمه الله تعالى يقول شيخ الدكتور محمد علي. في مريض وكيل ìsàwé wọ́n máa ń ní tírèkì méjì. kódà tí o bá jó tó bá tó ìsàwé tó bá gbé báyìí àgbà lò fẹ́ tírèkì méjì lọ́wọ́ méjèèjì ó wà ní tó ọmọ dáhùn àtọ̀rọ̀ sí àlọ́wọ́ lágbègbè rẹ̀. alákọ̀ọ́kọ́ ọ̀la ni àìsàn wọn ń gbìyànjú ọ̀la yóò sábà ń gbòòrò máa kan bẹ́ẹ̀ gbogbo rẹ̀. Àwọn tó bá ní mọ̀ ni ó mọ̀ sí wọn ní ìdí tó ń bẹ̀ bí wọn ṣe onímọ̀ wa. Ìmọ̀ ńlá lọ́dọ̀ lọ́dọ̀. Ẹlẹ́kejì nínú sàáwó ni mo gbé jáde ọmọ ní Mọ́sálà. Ẹ̀rí mi tó ń gbé púpọ̀ lọ́wọ́ mi lọ́wọ́. Ìtọ́ bá lè lè rí láti ní ẹ̀rọ náà ní ọ̀sán ìtàwọn ní wà ní ìyàtọ̀ bẹ́ẹ̀. ẹ̀gbọ́n mi ní ìtàwọn ìyàtọ̀ ìyàtọ̀ tó ní kí rẹ̀ ní láyé ìtàkùn náà ìrọ̀lá sọ́kọ́ àwọn ọmọ ìsìn. ìgbọ́n bí àbá pẹ́lú mọ́nà tí ò bá lè ní ọkùnrin tó ń lo ìmánì àti ìbẹ̀rù ọlọ́run láti ṣe ìyàwó pàdé nǹkan. ìmọ̀ àyíká ń jẹ́ ọdún náà òye ń gbá nínú ìwé bóyá ìrọ̀ ọjọ́ ìpínlẹ̀ ọ̀sẹ̀. Ní program sálámà lọ, làwọn gẹ́gẹ́ máa lè fi ilẹ̀ ìgbà tó wá sọ sí pé mo rí fídíò tó wá rí pé wọ́n ti wọ́n ní à ẹgbẹ́ ọtí èrò wọ́n tó pẹ̀lú ìdákùnlọ ìgbà bá ṣe òfin ìpínlẹ̀ ìyẹn wọn náà láwọn ọ̀rọ̀ àgbáyé ọ̀sìn ọ̀rọ̀ mo kí àgbà ìṣe ìpààyàn pẹ̀lú àná ìṣòro ìgbàlẹ̀ yìí ọlọ́kùnrin àjọyọ̀ lọ́sí wọ́n kọ́ ìlọ kí àwọn ṣe ìtàn ọ̀dọ́. Àwọn táwọn ará gbọ́dọ̀ báyìí àlèmọ́mọ́ bẹ́ẹ̀ àwọn tó mọ̀ mọ́. Èèyàn ní kàdíkì kólọ́gbà ní ẹbí lọ́sà ìlú. Àwọn Thank you. Wọ́n bá ti ẹjọ́ ìtàgbàgbà tó lè sáré. Ẹ̀yà tó ń sọ̀rọ̀ ìyá gbé ń àwọn agbára orí oṣù ọlọ́dúnrún wọ́n máa ń sọ pé ìjùmọ̀ oṣù àárẹ̀ fún ìpọ́njẹ́ ìpẹ́lá láti oṣù ọ̀pá. Títà bí wá lórí àwọn tàbí ọ̀gbìn ìfẹ́ kò lórí ìtàn kí tó bá ta àwọn ọ̀gbìn ráyè ìjùmọ̀ àṣàbí ìpàdé. Kéré òfin ti láyé fún ní ìjùmọ̀ lórí ọ̀pọ̀ alábàtì ìwọ lóṣù lọ́yìn àmọ́tẹ́ bá ń ka àdílà ẹ̀rí àìsọ̀ ààrẹ ọ̀sán wọn ní ìjùmọ̀ àwọn ìkọ̀kọ́ ní ìkọ́tẹ̀ wọn ní ìjùmọ̀ àlàìsọ̀. Ìtàkùn ìgbẹ́rẹ̀ lọ, ó ní bí wọn kò látọ̀ sí lẹ́kàlà ìgbẹ́. Ẹni bá sì lè máa ka ọ̀rọ̀ tó jẹ́ gbọ́ etí lòdì. Àmọ́ kí làwọn sàábé wà lórí ẹ̀? Àwọn ọ̀rọ̀ ọ̀sìn. Àwọn ọ̀rọ̀ ọ̀sìn. Èsì ti ṣe ìtọ́ ìlú ìgbàlejò. Ìkan bí máa ṣe ẹ̀yà sí. ṣètò ìṣàkóso ọkàn ó ní tó bá wọṣọ tó ń bẹ̀rẹ̀ máa ṣe títọ́ síta tó wà ní láti fi lọ́wọ́. ó wá ní tẹ̀sán tí bá bá yóò ń laṣọ tó ti ní tó ti lọ bà lẹ́gbẹ̀ẹ́ bá yóò ń gbẹ̀rẹ̀ míì tó wá bá táàsì máa a òun kọ aṣọ ó wá rántí pé kò ṣe tí wọ́n mọ̀ ní ọ̀rọ̀. Ànábì ti kí ọ̀rọ̀ sọ́lọ́ ní ayé fún ọ. Tó bá jẹ́ kó yẹ ká sábẹ́ fún ànábì rẹ̀ kó ká fún. Ó wá sí orí rẹ̀ kọ́mẹ́ntì àwọn àǹfààní lórí rẹ̀ pé kí ló bá yọ ní sáyà sí ilé ẹ̀sùn ìdìbò náà. Orí kí ló gbé bẹ́ẹ̀ ní kí làwọn tó lọ wà ìlú ilé. Omi ibi tó ti fẹ́ kí òun gangan lè ṣiṣẹ́ ìbá tó wá bá ìbábọ̀yàn ní òkun wá bá ìbábọ̀yàn ní òkun wá bá ògèrè orí mọ̀ ẹgbẹ́ pé ògbó tí àwọn ọ̀pá bá làkàyẹ̀ akọ́kọ́ máa adókòtò sílẹ̀ àgbẹ̀lọ́ ọ̀làlá. Bí àwọn kàǹtẹ̀ kan tó wá sọ pé àkójọ ṣe ṣe sábà fún wọn lóṣù rẹ̀ nígbà tí. Mo rí pé dúkú rẹ̀ lọ́dọ̀ tèmi bí pé àṣẹ àbùbàtà làwù áfà ìdáròjà sáńkì kan lọ́pẹ́ ìdáròjà tó. So ìṣòro àbùbàtà làwù pé Tọ́lá sọ pé òpé ní ọ̀rọ̀ ṣé ìgbàgbà ìgbàgbére ó lè jẹ́ ohun ju ṣé ń sọ̀rọ̀ àti àwọn akadé ìgbẹ́lẹ̀ tàbí ìyá òbí rẹ̀ wọ́n kó ló ti yé dáadáa. Àwọn àgbàlagbà tó ti pẹ́ ní súnà máa ń léwu àwọn ọmọ sábà. Ẹni tó kó dàkẹ́ tó bọ́lá bá àlẹ́ bá lẹ́ẹ̀dù ẹ̀rọ ìdára ká ah, wọ́n lè ní ìpínlẹ̀ aṣọ báyìí tí wọ́n ń sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lú. Ìlú Mọ̀nà ti wọ́n ń sílà yẹn ni wọ́n pẹ́ lórí kí ó kọ́lọ̀ tó sọ̀rọ̀. Ẹ ṣẹ́gun bá sọ pé bẹ́ẹ̀ ó ka yóò tẹ̀ kọ́kọ́ túnbọ̀ wọ́n ń gbá ah, ṣẹ́gun bá. Lára tọ́lọ̀ tí wọ́n ṣe pé ó ti wà lẹ́nu òṣìṣẹ́. Bàbá àwọn tí àwọn náà làwọn ní ní yẹn. Ilé ìmọ̀ lọ. Ìmọ̀ ní ìjà mọ́mọ́ wáyé àyálà yẹn ló gbẹ̀rù wà lọ. Òṣìṣẹ́ tó ní agbára. À lọ pé wọn mọ́ sí dáadáa lọ village tower. Tó bá ti wá sàn án, ojú ojú àwọn bèrè bèrè bèrè bèrè. Nígbà tẹ́lẹ̀ kan wá dé bọ́ ní ọ̀fẹ́ lè rí nà. Ló kí ló kó sí. Ó ní kìrìkì. Àwọn ìjàpọ̀ súnmọ́ ẹ̀yìn mẹ́rin jákọ̀. Ilé ìtọ́ ti pẹ́ náà. Ẹ̀rí ẹ gbọ́dọ̀ dájú gan. Kí ló kọ́ kàn máa ń ṣe bí bíbí? Ó wà ní Wọ̀kálà láà àbẹ̀rẹ̀. Ìrọ̀ǹkì ọlọ́run kan fún ọlọ́run ilé ẹgbẹ́ yìí kan wọ́n sáì Àwọn tí wọ́n organize ìgbésẹ̀ ìṣẹ̀kọ̀ ọ̀rọ̀ Ọ̀gbáyìn ọlọ́gbà ṣe wọ́n lọ́wọ́. Ọlọ́gbà ṣe ọ̀pọ̀ lórí ọ̀gbà. Àwọn bàbá wa tí wọ́n dábàá wà lórí ọ̀gbà tí a tún ṣe ọ̀pẹ́ mi. Ọlọ́gbà ọ̀pọ̀ lórí ọ̀gbà lọ́la. Èmi náà ti wáyé ní ṣe. Àwọn bàbá ṣì wọ́n wà ń bẹ. Orí oní fún wa tẹ́lá ti wọ̀tọ̀ sí wọn. Ọlọ́run ti ká ṣe ní irọ́ kàwọ́. Ọlọ́run ti fún mi wà sí láti rẹ̀. Mo ṣe bàbá mi. Àwọn òbí kódà ń gbà tá àjọ ìgbéra wa yìí ẹ sì mọ̀ pé màlúmọ́ ti wà. ìjọba àṣeyẹ nìkan kékeré kan èmi pẹ̀lú sábà àpá ní ìlọrin rẹ̀. àwọn kájọ jókòó wọn kàn mí tí a tó gbé ìgbà wọn ìgbà tó ṣé wàhálà wọn pé ní ọ̀rọ̀ ìjọ máyà àpá ìmọ̀. kẹwọn pé kì í àti ìgbọràn wáyé ń náà. 我们现在这个都是大家不管，也所以说我自己啊，算我们国家上很多，也。如果你是这样看，我看了话，你看，然后我记得你到底怎那个，我不是我，可能是有啥呢，让你搞的嘛。那就不光我要我上几个，可能是大家我们的，嗯。结果我还是有这种。 kò pamọ́ tó jẹ́ báwọn owó kó àjọ báyìí. bẹ́ẹ̀ gbàtí mo máa ń ṣe ọ̀hún káàkà yìí. mi ìyàn owó gbọ́dọ̀ pé ẹ̀kẹ́ parí ẹ̀kọ́ tó gbóhùn rẹ̀ lórí lọ. ó ń bọ́ ayé wọn kò ṣe ọkọ yìí lọ́nà. wọ́n sọ fún ẹni tí ó ń gbé nígbà pé ó jẹ́ kí wọ́n dá ẹ̀. wọ́n á ń gbé wọn ìrẹsì àìrí ìjọba wọn pa ìròyìn bá jẹ́ ẹ̀rú kan ìjọba ṣé ìgbàgbọ́ kí ni ìtútù lọ́dọ̀ gbà wọn. wọ́n máa tó máa ń ṣe fún wọn pẹ̀lú pé wọ́n ti fẹ́ lọ wọn bí àgbẹ̀ lè fẹ́ ìgbà tó. ẹ̀jẹ̀ ń sọ́yọ́ ìlú wẹ́ẹ̀dì ti padà nígbà tó ó ń gbà wáyà sẹ́yìn tó wọ́n jẹ. ọlọ́run ni wọ́n fi hàn ṣe gbogbo ẹ̀ mọ̀ tó rẹ̀ pé á àrùn àkọ́sí tó ìrìnàjẹ́ ìjọba المرأة حنيفة رحمه الله تعالى إذا كانت أنا وأنت هنا وهو من ó wá ní wọn bá àwọn ọmọ òbí tí wọn bí wọn kó tó mọ òbí òbí ti rí á lè kí wọn ti tẹ kìrìtà òtítù ìyẹ́pọ̀ ló pa ọlọ́mọbọ̀ ẹ̀mọ́ òbí ni ó ní ara o ní má yẹ fún mi náà tuntun yá má láyà láwọn ọ̀nà òtí yá àwọn yẹn ń sọ sí ìdáhùn àmì àwọn náà ní ìfọwọ́ pẹ̀lú ẹ̀ ọlọ́run á sì tó máa pẹ̀lú ìlànà èrò fún orílẹ̀-èdè nínú. So, iṣẹ́ ní àárín ìdàgbàsókè ní díẹ̀ táwọn èèyàn lè jẹ́ ìdíjá aláwọ̀ ẹni sọ̀rọ̀ fún ìlà ìsáré fún ọ̀rọ̀ ilé ìsọ̀rọ̀. bẹ́ẹ̀ náà gbogbo àwọn ṣáìsà yóò tó ẹgbẹ́ àtàkùnrin ọlọ́run ọlọ́run bímọ èyí tí balẹ̀ ìgbàgbọ́ tí ó gbàgbọ́ wa ìpìlẹ̀ yìí ọlọ́run rẹ̀ ṣe bàbá sí ọlọ́run fún ọlọ́run bàbá. ìbéèrè tí ẹsẹ̀ ti ọ̀rọ̀ dáadáa ní kí n dáhùn nígbà ọ̀rọ̀ dáa ìrẹsì fún mi ní nínú àlọ́ kí ẹ tójú ìbọ̀lọ́ tó ṣe nǹkan ìyẹn lọ́mọ lọ́wọ́. wọ́n ní bí bá wá ṣe wọ́n tún wá yín fún òbí ara ńlá òrí rẹ̀ ọ̀gbìn. ìbéèrè alákọ̀ọ́kọ́ ni pé ìbéèrè ni torí wípé kò sówó lọ́wọ́ ẹ̀yìn kí a ní a ìpín ọmọ rárá ìròyìn ṣùgbọ́n ìrẹ́rù. ọlọ́run bá sọ ìtúkà ìlú ọ̀tá ولا تقتلوا أولادكم خشية إضلاع نحن نرزقكم وإياكم نقول من نرزقكم وإياكم نرزقكم وإياكم ẹni tẹ́ ẹ gbọ́dọ̀ bá àwọn ọmọ yín ọ̀ṣẹ́ ìtàkùnlá ẹni tẹ́ òní kí láàpù wọn jẹ. àwa là ń pèsè fún yín níbẹ̀ àtàwọn náà tó àgbẹ̀dọ̀ àgbẹ̀dọ̀ ẹ̀bẹ̀ wọ́n ti náà bá níyàwó kọlọ́wọ́ tó ń gbé ojú mẹ́ta ọ̀rọ̀pọ̀ mọ́nà yẹ́ ìdílé kan ọ̀wúrá ó ní wọ́n mi ń pàtàyà tó kàn mọ́ ìlànà tó ń kárí sẹ́yìn ó ní dárí kárí máa kọ́ṣù ní ànàtàmì kò tẹ́bá ti fẹ́ ìlú ẹ̀mú ara bí wọ́n tẹ́bá ti máa ló ẹ̀mọ́ fẹ́ ẹ̀rú wá owó náà kọ́kọ́ wá ń tẹ́ ẹ̀mọ́ fún wọn àtúbí náà sọ pé sọ bàbá yà máa ṣàròṣàbá ọ̀sẹ̀ ìsàtọ́ àmì kùmùlbá àtúbí sọ pẹ̀lú àwọn aṣọ tó kù dá. Òkìlọ́ náà ṣe kìí àti ẹ̀rọ ìpín ìjẹ́ ó ti wá sẹ́yàwó àkọ́kọ́ ni ó ti ń pọn ara tó rán lápapọ̀ yìí. Òkè ní ìtàpá ni wọ́n sọ. Ẹlẹ́ẹ̀kejì òkè ní ìtàpá ìtọ́wọ́ ọba ẹ̀kọ́ oṣù èyí tó kù ọ̀rọ̀ náà gbọ́dọ̀. Tó o lè sọ pé ọlọ́run náà ṣe fún wa lórí ẹgbẹ́ ẹ̀gbọ́dọ̀ pa àwọn ọmọ yìí. Wọ́n bá ti ti ara rẹ̀ náà ni pé tẹ́ ní ẹ̀ ní tẹ́ bí ẹ wá dá padà ní ìgbẹ̀gẹ̀ pa wọn ẹ̀ tó padà jọ báyìí. àbí ẹ máa wá ọ̀nà láti sọ wípé kí wọ́n máa wà àwọn àbá ìtìlú rẹ̀ ara ìtumọ̀ rẹ̀. kódà àwọn kan sọ wípé ẹ wọ́n tún lẹ́kọ̀ọ́ ara rẹ̀ náà nípa kan náà lòun náà so ìwọ ẹni kí èèyàn ṣe tẹ́lẹ̀ túmọ̀ sí pé ẹ̀rọ ti ká ìpèsè rárá wọ́n ṣèlérí àyà náà nípa ọ̀la ọ̀la ọ̀la pẹ̀lú ayé ìtìgbà yìí wọn fún nàá náà ṣubú lẹ́tọ̀ ààrùn dàmì sí àtúnṣe àdúrù lẹ́tọ̀ ààrùn rẹ̀. so eléyìí ni màá fi sọ fún akókò tọ́ kéèyàn sọ pé ìwọ̀n kò fi wọn. nígbà míì gan ọlọ́mọ ń lò sọ̀rọ̀ ló ṣe ń ó ní ọmọ kan náà ní àtijọ́ tó kọ sí sí ìṣú rẹ̀ láti. ìjọba ti di ìjọba ti gbọ̀ngàn ààyè kàtà kó náà yọ ọ̀pọ̀ wọn mo ti ní káwọn èèyàn wá kó mo máa ń mu ẹran tó bá ti di ẹran ọ̀gbìn ẹran kọ̀ọ̀kan kì í ṣe kiri ẹran tí ẹran ìjìjọ́ ní báyìí pé o gbọ́dọ̀ mú méjì o gbà lọ́mọ ló ti gbé lọ́yìn ìgbà náà sí ọlọ́run ló ti gbé ọlọ́run máa ń lo sábàbí ìròyìn tí ó gbé orí sí ìfẹ́ ìfẹ́ ìfẹ́ ìṣàlẹ̀ ìfẹ́ ẹlẹ́kẹ̀ẹ́kẹ̀ ìyàwó tí èèyàn fẹ́ ṣáà ń látàrí pé kò tún ọkùnrin ìtọ́jú ìyá ọ̀pọ̀ pàtó tó dàgbé alákọ̀ọ́kọ́ ọlọ́run fún ẹ̀rọ ọmọ ọkùnrin ìwé bẹ̀rẹ̀ ìfọ̀n ara ìfẹ́yìn tó rọrùn ìrọ̀lẹ́ ìgbẹ́. ayàtọ̀ ọmọ sọ ń darí mọ̀rọ̀ nígbà tí ayàtọ̀ darí mọ̀ gbà tí ìyá amáyà lò ní tán tó ní èmi wàtàtù àkóńtà ọlọ́wọ́ ayọ́rùn bí mọ̀ ọ̀rọ̀ wọlé pẹ̀lú pẹ̀lú pẹ̀lú ìyàpá inú ọ̀rọ̀ ọ̀rọ̀ nìkan ayé mi wọlé pẹ̀lú pẹ̀lú pẹ̀lú. apá kan ní amáyà lò ó sọ ó ti mọ̀ fọ́mọ ọkùnrin ìgbà ìgbà àwọn kan ní àwọn àǹfà gẹ́gẹ́ bá ti gbọ́ ilé náà bá ọ. wọ́n ara ọlọ́run ìgbà ló ṣe kó bí wọ́n ti ta àjọ ọkùnrin wọ́n ní sàgbágáró ọ̀nìyàn wọ́n ní sàgbágáró lẹ́yìn àǹtí pàtàkì ní sẹ́yìn òmìnira àbẹ̀jù. ìgbóbin fún ọkọ̀ oní òbíṣẹ́ sáré mọ́ríàm àwọn oní òbí ó ń bí wa jọ pé ọlọ́run ọ̀rọ̀ wa lẹ́yìn àti ìgbà ń jẹ́ pé yíwa pé ká mọ̀ sọ̀tà ọkùnrin mo fẹ́ ọkùnrin mo fẹ́ ọlọ́run kan tó ta àwọn ìsáǹtì. ẹlẹ́ẹ̀kejì èèyàn gbọ́dọ̀ bí wọ́n kú obìnrin níbò nínú sáyẹ́ǹsì ọkùnrin ló jọ pé ní ọ̀dọ́ rẹ̀ ní sáyẹ́ǹsì ni ọ̀dọ́ rẹ̀ ní ìgbọ́n ìgbọ́n lọ ní x níbi kan wọ́n tó níbi ẹgbẹ́ rere ìwọ́n ti wá ń bú àlà àgbà sáyẹ́ǹsì lọ. àmọ́ kí lọ́wọ́ bá sọ ọlọ́run lóhun ìrọ̀lẹ́ ṣe é àtọ́sán nípa tó rẹ̀ ẹ̀sìn rẹ̀ máa ń pẹ́ ìṣòro rẹ̀ ṣe é gbọ́dọ̀ bí kú obìnrin. ìdí ẹ̀ wá ni ó fẹ́yàwó ní ipò orí ẹ̀ tá a bá tẹ̀lé sáré dání ara epo fẹ́ obìnrin náà lọ́wọ́ sí. à torí pọ́n lọ́dọ̀ rẹ̀ ni àmọ́ orí tí ṣẹ̀ríà kò fún àwọn abẹ́rẹ́ lọ. ó ní àyàkúrú àṣà. Láyé gbogbo bẹ́ẹ̀ àwọn oníwulẹ̀ tó tẹ́lẹ̀ gbogbo tí tọ́lẹ̀ ń tòjú tọ́lọ̀ wọn lè lu sábà ní fún. Ní ẹ bá dẹ́rọ̀, wọ́n ti kọ́ kò ṣe ìrísí tó àrùn tó sábà pẹ̀lú kọ́ ilẹ̀ táwọn àbá orí oṣù máa ń pè máa tó àná e, fún ní ẹ̀bá tí ó mọ̀ta ó ṣe sábà ní láti wà jẹ́ náà tó gbogbo ọwọ́ láti sọ̀rọ̀ Nínú láàrin ìgbésí kan tó ṣe pé tàbí ẹ̀yin tẹ́jẹ́ lẹ́kọ̀ọ́ àti àwọn ọ̀gá tó gbójú dé. ó ní ọ̀rọ̀ kan ń lọ ní dáàrú náà nípa báwọn ọ̀gá ṣe ní ìpínlẹ̀ láti jẹ́ ìgbọ́sùn. ó ń wá ó sì dárúkọ yín síbẹ̀ àbẹ́kẹ́ náà yẹn ìyá mi kàrọ̀ ìmálákà ọ̀gbà ìlú.